mustaqim ẹ máa bẹ̀ mí kémi ọlọ́run ọba kí n mú yín dúró lójú ọ̀nà suratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí mo ti parí ìdẹ̀ra lérí wọn àwọn tí mo ti ṣàánú àwọn náà làwọn anábì ọlọ́run òun náà ní islam ojú ọ̀nà àwọn sàhábà ghayril maghdubi alayhim walad dallin yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí mo bínú sí ojú ọ̀nà àwọn jù wọ́n lọ dọ̀ọ́lìn àti ojú ọ̀nà àwọn tí mo sọnù àwọn christians ìtumọ̀ àyà yẹn ni nínú alukur'an gbogbo àwọn tí ọlọ́run ti wá sọnù kọ́lọ̀ mọ́sá ìbáni dá wọn padà sójú ọ̀nà àwa náà ti àwà lójú ọ̀nà sọlọ́tà mustaqim kọ́lọ̀ wọn bá kó fẹsẹ̀ wa múlẹ̀ ń bẹ̀ kọ́lọ̀ wọn wá jẹ́ àparí lérí ẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́ wá gba lẹ́sìn fún wa ojú ọ̀nà kan nìyẹn ẹ̀rí asurọ́t èyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí láàárọ̀ yìí ìbẹ̀là kéwúdé kó tó di pé a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí a parí asurọ́t aljisr wọ́n ní asurọ́t yìí òun làwọn bàbá wa máa ń pè ní afárá asarati. As ẹ gbọ́ táwọn àwọn fáwọn níjọ́hún tí wọ́n bá ń tọrọ àdúrà ìpè ọlọ́run bò wá láṣìírí láyé ọlọ́run bò wá láṣìírí lọ́run ọlọ́run bá jí sàárè ìkọ̀kọ̀ sàárè ọ̀dá fún wa níjọ́ àlìkìyà máa wá kọ́lọ́run kó fi aṣínú àwọn tọ́ka wọn balẹ̀ kọ́lọ́run fi aṣábì aláraṣí rẹ̀ afárá sàráàtì kọ́lọ́run mú agun bẹ̀ pẹ̀lú àlàáfíà kọ́lọ́run já sọ dáadáa afárá sàráàtì tí wọ́n ń sọ òun òun la fẹ́ sọ lẹ́nu kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ asurat ojú ọ̀nà àwọn àlùfáà ní atọ́rík ojú ọ̀nà náà ni ojú ọ̀nà tó gbà wá láti àdúgbò yìí tọ́rík wọ́n á máa pè ní surat ojú ọ̀nà islam wọ́n á máa pè ní surat ẹ rí asurat èyí tí afẹ́ yìí òun náà ni asurat lẹ́yìn gbà tán bá wọn iṣẹ́ tán. الجسر المنصوب على ظهر جهنم طريق ila aljanna tá a bá ti kú ní ardul mahshar ibi tó lọ́wọ́ bá ó kó gbogbo wa sí èyí tó kù òun náà ni ká máa wá lọ alijanna wọ́n ní ọlọ́wọ́ bá wa allahu akbar ọlọ́mọṣẹ́ ṣàánú wa wọ́n ní ojú ọ̀nà jísìrì ni bíríìjì ni bíríìjì afárá òun náà ni sọ̀rọ̀tì òun ni àgbà lọ sí alìjánná alimansub alazahari jahannam jahannam ń bẹ nísàlẹ̀ iná jahannam tá a máa ń gbọ́ ní kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ tí wọ́n ní ó jìn débi pé tí a bá ju ọmọ tuntun síbẹ̀ kọ́mọ yẹn ó tó balẹ̀ yóò ti di age of seventy years. jahannam kọlọmọsá ẹ sọ níbẹ̀. asuraut ojú ọ̀nà òun la gbà lọ àlìjánná ọ̀nà mi ò sì já sálìjánná àfi ká bẹ́ẹ̀. wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tábà ti kú ní adidul mahshar ọlọ́run ó fi ògiri kan yóò fi là wá àti kèfèrí àti mọ̀náfìkì ẹgbẹ́ kèfèrí lòun náà kèfèrí pọ́nbélé àti kèfèrí tí wọ́n mọ́sálásí wọ́n ó fi ògiri kan là tá a bá ń wo ìta rẹ̀ oye a máa wo bí ilé ìgbádùn àmọ́ nínú ẹ̀ ìyàlọ́wọ́ ń bẹ àwọn kùfàr àti àwọn mọ̀nàfikún àwọn kèfèrí tí wọ́n darapọ̀ mọ́ wa ní mọ́sáàsì kèfèrí làwọn náà àwọn kan wáyé dì wọ́n wá jimá ọlọ́run ní jẹ́ wọ́n wá náà wọ́n yẹ sábà wá jimá àti yídì ní ma ṣe kíní ní ma pa wá pọ̀ èyí ní jẹ́mọ̀ náà fi kíkọ́ máa wá alikọ̀ oníwá bí ìdíni láì ta'ala arò bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá jórí bẹ́ẹ̀. àwọn yẹn a ti kó àwọn sí inú náà jahannam ẹ wá rí àwọn mùsùlùmí tó alul iman tí wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àmọ́ wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run ọba ò ṣàforíjì fún wọn ọlọ́run kádàrá pé wọ́n tọ́ná wò kan tó wọ̀ ní Jánnà àwọn yìí àwọn ni wọ́n gba eré àsàràtì àwọn tó jẹ́ alul iman tí wọ́n ní gbàgbọ́ sọ́lọ́run àwọn náà gbèrè àsàràtì àwọn ànábì ọlọ́run àwọn náà gbèrè àsàràtì asrat. As àwọn anábì ọlọ́run ọba wọn gbàbẹ̀ àwọn àfa gbàbẹ̀ àwọn sẹ́kọ̀ gbàbẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo gbàbẹ̀ àwọn kan já sínú nánú wọn àwọn kan kọjá kọ̀ wá sí ọ̀nà míì tá a fẹ́ gbà dálì jánà àfi ojú ọ̀nà yìí anábì wa muhammad sallam àwọn náà gbàbẹ̀ àwọn sàhábà àwọn náà gbàbẹ̀ gbogbo alágbàbẹ̀ ọlọ́run sọ nínú al-Qur'an al بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة مريم آية 71 ألوني وإن منكم إلا واردها ọlọ́run ọba ní kò sẹ́ni kankan nínú yín àbíkẹ́ gbàbẹ̀ kọjá kana ala rabbika hatima hatima makọ́dúnyà lọ́dọ̀ ọlọ́run ọba wa bọ́lọ̀ ń ṣe kọ́ kalẹ̀ nìyẹn ó ti di dandan kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ ó sì ti parí ẹ̀ kò sí tí ó yí padà èmi ó gbà ẹ̀yin ó gbà nígbà tí mo wo eré íńtánẹ́ẹ̀tì sẹ́mu pé gbogbo tíra tí àwọn ará wa lè nù gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe photocopy rẹ̀ síbẹ̀ tíra tó bá ti rówó rà ọba ti gbé fóònù lọ́wọ́ ọmọ kà mẹ́ òṣèrọ́ tá a fà kàn ọ́ pàlà yìí mọ́ àfàfà àti ọba ọjà hannama tá a sọ. àwọn afáwa mú illustration bíi àpèjúwe wa nígbà tó jẹ́ pé bí àpáta méjì wà àárín rẹ̀ jahannam ni wọ́n na okùn tínrín àwọn èèyàn wá wà lókè àwọn èèyàn ń jábọ́lẹ̀ okùn tínrín ashraf anabi juwere sallallahu alaihi wasallam anabi ni yudau ashraf mithlu haddil musa anabi ni ashraf yìí òun náà ni afárá tó já sí aljanna mímú tó mú mímú rẹ̀ mímú rẹ̀ mithlu musa gbogbo yín lẹ ní bíléèdì àbí gbogbo yín la sì mọ̀ bíléèdì bí bíléèdì ṣe tínrín yẹn ẹnu ẹ ṣe tínrín yẹn bí yóò ṣe tínrín nìyẹn adakumina ṣaari nínú ẹgbàá wa mi anabi ni ó tínrín ju irun eré rẹ lọ tó bá já irun eré rẹ tó nà báyìí àṣùrọ́ọ̀tì ó tínrín ju bẹ́ẹ̀ lọ. wà á hadumina saif ẹnu rẹ wà mú ọ ṣáàpù ẹnu rẹ ṣáàpù ju idà lọ nínú ẹgbàá wa mi mithul hadil musa bí musa musa ti wá ti pẹ́ alimusa ẹ̀mọ́ náà gbé ní alimusa alimusa bíléèdì náà ń pè bẹ́ẹ̀ musa anabi ọlọ́run lẹ́yìn alimusa kí ni wọ́n ń pè bíléèdì ọ wá ṣáàpù ju bíléèdì lọ ẹsẹ̀ palabatọ́lọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa yìí náà fi kọjá lérí ẹ̀ àwọn kan ò sì ní jábọ́lẹ̀ ọlọ́mọṣà fẹ́mi àti ẹ̀sìn wọn. fatakulu malaika wọn nígbà tí ọlọ́wọ́n bá wá sàlàyé rẹ̀ fáwọn malaika àwọn malaika wá sọ pé man yujisu ala hadha man yujisu ala hadha ta ló fẹ́ kọjá lérí eléyìí fọyọkúl ọlọ́run wá sọ pé man shitu min khaliki ẹni tó bá wù mí ọlọ́run bá ní ọkọjá mẹ́ẹ̀ ẹni tó bá wu èmi ọlọ́n ọlọ́mọsá jáwa náà owó ọlọ́n àlàáhírà ọkọjá bá a ṣe ń ṣe ìtọ́wà alákọọ́lẹ̀ anabi sàṣálàm ìtí ó ṣẹlẹ̀ ní jama ọlọ́ni wà mínkùm kò sẹ́ni kankan nínú yín ẹ̀yin mùsùlùmí ìlà wàrídùhà àfikẹ́gbàbẹ̀ kọjá kánà ala rabbika hatiman maqdiya ó ti di dandan kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ bá a bá sì gba abẹ kọjá àníwá lè jẹ́nà kọ̀sọ́nà míì tọ́já sálì jẹ́nà tó ju sọ̀rọ́ọ̀tù lọ ọ̀kan náà sì ni ló sì jẹ́ pé nílé ayé náà ń bí ojú ọ̀nà ẹ̀yọ̀ ọ̀kan tó lè mú ìyàwó àlìjẹ́nà òun náà ní Islam bẹ́ẹ̀ nìkan bá ní wọ́n pe òun òun ṣe Islam mọ́ eré burúkú bá ní a máa dòkó fún ni ìlà dìde lóru tọ́ba jẹ́ bí apèsè mítìnì ẹbí kì í pé ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó wọ àlìjánà ọ̀nà ní Islam níjọ́ àlìkìyàmà náà àṣọrọ́ọ̀tì yìí onìkan lójú ọ̀nà tó wọ àlìjánà. anabi sallallahu alayhi wa sallam anabi ni àwọn màláíkà wa bí ọlọ́run pé ta ni ọ̀wà kọjá lérí eléyìí wọ́n lọ́lọ́ ni manshitu min khaliki ẹni tó bá wù mí ọlọ́run nínú àwọn ẹrú mi náà ni fayakulun àwọn màláíkà wa panupọ̀ wọ́n sọ kọ́lọ́n ما عبدناك حق ibadati ما عبدناك حق ibadati ìwọ ọlọ́run gbogbo àwọn màláíkà tá a jẹ tá a mu tá a sùn tá a ń darúkọ rẹ tá a ń gbé ọ tóbi bó o ṣe tó bó o ṣe tó àárí ọ̀sìn bẹ́ẹ̀ àárí ọ̀sìn tó bó o ṣe tó ìwọ ọlọ́run ọba wa màláíkà ọ̀jẹ́ kò mú kò sùn kò níyàwó kò lọ́mọ àsìkáàrò làwọn ń ṣe subhanallah làwọn ń ṣe la ilaha illallah làwọn ń ṣe láti jọ àti dá wọn títí táyé parẹ́ bó ṣe wàá pọ̀ tóun wọ́n ń gbé títóbi fọlọ́hún nígbà tí ọlọ́run sọ̀rọ̀ àsàràtì wọ́n ní àà ìwọ ọlọ́run àrí ọ̀sìn àwa tá àrí ọ̀sìn bó ṣe tó yìí bó wàá làwọn èèyàn ti fẹ́ kọjá ń bí. ló sì jẹ́ pé bọ́ bá ti jòkó lẹ̀ o ò ní fíìmù tó máa wò kó o gbé fóònù lọ́wọ́ báyìí kọ́ ọmọ ọlọ́gbọ̀n ṣẹ́jú wákàtí kan àsìkáàrù ní ọ̀pọ̀ bọ́ba ṣe láàyè dáadáa tó bá sọ ọtún subhanallah bihamdihi astaghfirullah gbogbo tí ó múyàn tí ó múyàn téèyàn ó fi làǹjọ́ á padà sọ ọlọ́mọṣà fèmí àti yín sínú wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wayadribu sirat wayudrabu siratu bayna dhuhari jahannam wọn ọlọ́run fúnra yìí ni ó ṣe bíríìjì yẹn bíríìjì ta ní ọwẹ́ ju irun erí lọ ó sì chapu ju ẹnu idà lọ ọlọ́run fún rẹ̀ ní òní kan màláíkà ọ̀nà sẹ́rí jahannam fa àkóónù ana wa ummati awwala man yujizuha àwa tá a kọ kọjá ń bẹ̀ ni ní èmi ní kọ sáwájú ní kọjá ń bẹ̀ lẹ́yìn náà àwọn ìjọ mi àwa ìjọ ànábì àwa láàsì kejì ànábì àwa láàkọ kọjá ń bẹ̀ kó máa kan àwọn olùgbàgbọ́ òdodo míì. tani ọkọ̀ kọjá nínú sọ̀rọ̀tù jama anabi wa lẹ́yìn náà nkọ́ jama àwa ummatu muhammad ani abi hurairata wa udhaifa radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alaihi wa sallam afa wa abu huraira afa wa udhaifa àwọn méjèèjì wọ́n gbogbo àwa àdísù yìí wọ́n lé anabi sọ fáwọn nígbà tí ń sọ̀rọ̀ nípa ìṣìpẹ̀ ìṣìpẹ̀ yẹn á padà mú wá kọ́lọ́ mọ́sá fi asúnà àwọn tó ń ṣìpẹ̀ kó fà wọn sínú àwọn tí wọ́n ṣìpẹ̀ èèyàn wọ́n fi hì nígbà tá sọ àdéhùn yìí lọ anabi ní fàyà àtúnà muhammadan àwọn èèyàn wọn wà bá anabi wa muhammad fàyà kúùn fàyúdhanu lahu anabi ó dìde àá sì yọ̀ǹda fún anabi kó ṣìpẹ̀ wà tó lè sílùú amánatu wà rọ́ọ̀hìmù fatakumani jambatai asrọ́t ọlọ́run wa pàṣẹ ipe ìwọ amánà àti ìwọ okùn ẹbí àsọ̀rọ̀ títí mọ̀ nà sílẹ̀ àwọn èèyàn gba bẹ̀ kọjá ẹdúró ń bẹ̀ ẹni bá ṣe ẹ̀yìn méjèèjì dáadáa yọ kọjá ń bẹ̀ ni lẹ́yìn ìgbà tó ti ní imán amánà ẹ̀mọ́tán pẹ̀lú amánà òun náà ní nǹkan tí èè ṣe tiẹ̀. tí wọ́n ní kó o ni tó ní àbí nǹkan tí ìṣe tiẹ̀ tí wọ́n gbé sọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tí ọ̀dà mọ̀ nígbà kó o ọmọ tiẹ̀ ń bẹ̀ o sì mọ̀ yìí tí ṣe tiẹ̀ tí wọ́n bá gbà ọmọ pé kò kí ṣe tiẹ̀ tí wọ́n bá fi ọ́ jẹ ọ̀gá ọmọ owó ọmọ tí tiẹ̀ wọ́n ní lọ́lọ́run ó lò ní sábà bí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ráyè kọjá láì já sí jahannam anabi ní ẹlẹ́ẹ̀kejì warahim òun náà ni okùn ẹbí okùn ẹbí nílé ayé tá a wà yí gan ẹni tí ó bá ti máa sokùn ẹbí papọ̀ kò lè lálàáfíà nú ẹ̀mí ẹ̀ torí ojoojúmọ́ tí nǹkan bá ti ń ṣe yọ̀lẹ́bí ní sàásùn àbí yọ̀lẹ́ àwọn ẹbí ni òjò dáa fún un tó bá tó lọ lè wọṣẹ́ àwọn tó sọ fún pé ogun ìdílé ni àwọn wo ni ìdílé àwọn ẹbí ẹ̀ ẹni bá wà ń sokùn ẹbí papọ̀ láyé tá a wà láyé ànábì lọ́lọ́ wọn fún mọ́nsáràhù ányé bùsọ̀tàláwò fèrè sìkìhì ànábì lẹ́ni tó bá fẹ́ kó wọ́ ọmọ dà lọ́wọ́ òun gbà kọ̀ọ̀kan wà áwòyàn sàláwò fi àtàríhì àbíọ́fẹ́ kọ́lọ́wọ́n ọba kó fún un lẹ́mìí gúngùn fàlìyẹ́sùlẹ̀ rahma okùn ẹbí ni kọ́ máa sopọ̀ okùn wọ́n ní gbogbo tí gbogbo ẹni tó ṣe sùúrù lérí ẹbí ọlọ́run ó ṣe àṣọra àti nírọ̀rùn fún nítorí pé o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ máa jà o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ máa rí tí ọmọ bọ̀ọ̀nù jẹ o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ rí tí ọmọ fọkàn lẹ́bi bọ́bá ti dáa fún ọ sórí bó ṣe dáa fún ọ ni àti rẹ ti túṣẹ́bí rẹ wọ́n mọ̀ wá pé máa bọ̀ nídòlẹ́ wálé tí wọ́n nìkan lọ wá ń lò nídòlẹ́ àbáyín lé bọ́ bá lọ ráyè wá àwọn wà sí kíni àwọn wà bá ọ. ọmọ lọ mítí nà ẹbí ọmọ sọ ẹbí pọ̀ àkókò ẹbí rẹ nìyá rẹ àti bàbá ẹ ọgbọ́dọ̀ rí bínú wọn tọ́wọ́ fẹ́ ká sọ àláti ọ̀rọ̀ fún lẹ́yìn náà ni bàbá rẹ àtẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ àtàwọn ọmọ wọn àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ àbúrò ẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n àbúrò rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ ìyá ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bàbá ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ okùn ẹbí gùn gan ẹni bá ti ń tú ẹbí ká bí máa ń da mítìnì rú ní ṣúrìtì rẹ sẹmọ pé kò ṣàjòjì sí wa èyí tó yẹ kó so gan kò sékìní kò so anabi ni al-amanatu war-rahim méjèèjì tá anabi kọ́kọ́ tó àṣírí rẹ fún wa bí nǹkan bá ń bẹ lọ́wọ́ rẹ dídá padà fẹ́ tó ní dákun nítorí ṣẹ́rí kéèyàn má lámà náà e, tẹ̀wọ̀n ẹ̀jẹ̀ bá lámà náà yọ máa kó ọ̀rọ̀ jọ àbí kò ní jẹ́ nǹkan kan àfi tọ́lọ̀ máa ní yọ jẹ́ ilé ayé kò ní jẹ́ nǹkan kan sẹ́ tọ́lọ̀ bá ní ó kó ọ̀rọ̀ lújọ bíi hundred million àbí àṣìṣe kọ́ sínú kádàrá rẹ̀ pé gbogbo ilé tí ó kọ́ tí ó fi jáde láyé kò gbọ́dọ̀ five hundred thousand lọ ntí ó sì láyé náà nù yọ̀ọ́ kàn kó àmánà yẹn jọ wọn ò fowó kọ́ tiẹ̀ kọ́ àwọn mọ̀lẹ́yìn kọ́ kalẹ̀ pé orúkọ rẹ̀ ló fi gbé àmánà jáde orúkọ rẹ̀ ni wọ́n ló gba àmánà àmọ́ kí ó jẹ àmánà òun ló sì wá jìyà àmánà. anabi nifata kuma ni jamba ti sorɔti àwọn méjèèjì yóò dúró báyìí ni wọn máa ṣàdúrà fún ẹni tó bá gun àsorɔti pẹ̀tọ́ aa ah, ah. wọn ni wọn fọpọ lówó ó fún o wọn ni wọn fọmọ òrukàn lówó ó fún o ẹ̀gbọ́n bàbá rẹ̀ kú ẹ òun ni kọ́kọ́rọ́ léwà lọ́wọ́ ẹ̀ ó kó láwọn ọmọ lọ́wọ́ o ọ̀bẹ bí jẹ́ ọ̀bàrà jẹ́ bàbá àtìyá rẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ wọ́n ní yóò sì rọrùn fún yẹn yaminan wa shimalan wọ́n ní wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sì àwọn nǹkan méjèèjì yìí fayamurru awwalukum kalbarq anabi ni àwọn ẹni tí ọkọ kọjá nínú yín yóò kọjá bí ètímọ ni ètímọ kọọlì àbúrò rẹ wa ni kultu ó ní mo sọ fún anabi pé bí abi anta wa ummi bí abi anta wa ummi ọ̀rọ̀ yẹn àwọn Lárúbáwá máa fi ń pọn àgbàlagbà lé ipe mo fẹ́ lè gbé ọ sípò bàbá mi àti ìyá mi wọ́n sọ fún anabi bẹ́ẹ̀ ayu shay'in kamaril barq kí là ń pè ní kíkọjá ètímọ́ kọ́ọ̀lá alamtaro ilẹ̀ albark anabi ní sẹ́yìn rí ètí mọ́ tí ó jọba rọ̀ ni kayfa yamur bí sí máa ń kọjá yẹn fọyọ́rì jẹ́ tí ó ẹ̀rí bí wọn bá flash yẹn báyìí yóò wá yóò sì tó padà náà fi tarfat ayni láàrin kéèyàn yájú kó ṣe kíni kó di padà anabi báwọn kan ṣe kọjá nù àwọn tá wọn paasi nínú àmánà wọn paasi nínú kíni nínú ẹbí kódà bẹ́ẹ̀ bí bá ń ṣe tí ọba ṣẹ̀rí àmú ó di oyè pé ìfẹ́ ṣe ọlọ́run tó dá mi ni ní òdì wá o bàbá tó kù ni mo fẹ́ràn gan o àmọ́ ọlọ́run ní a máa sòkú ọ wà ní sọ ṣẹwárí àbígbẹ̀yìn rẹ̀ ìyàwó kékeré wọ́n lè yí nkéré ẹni kan máa gbọ́dọ̀ mi o ò ṣèyí tí ọ̀dà ọwọ́ àfẹ́yìí tọ́ da sí ó fi parọ́ ìwọ alùsùn náà nìyẹn àmọ́ ọlọ́bí òkú ó tún tọ́jú ọmọ òkú wọ́n ní wọ́n ti fẹ́ lé níléèwé ọ̀yà sí ọ̀nà àti ah, ẹ̀gbọ́n tó kú eléyìí kọ́ ẹ̀tí mọ́ gbogbo alamọ tí ń jẹ́ tì mọ́ òun náà ni iná tí máa ń ṣáṣeni lójú tójú bá rọ̀ bó sì sí yẹran yẹran yẹran tó ṣe yẹn báwọn kan ṣe kọjá lérí àsọ̀rọ̀ àti nìyẹn abẹ́lẹ́ wọn kọ́ fi aṣọ náà àmì dùn àmì dùn ṣe àmọ́ṣẹ́ rẹ̀ lè wàláhì tàlà ayé akaluko ẹja tó sẹ́tàǹsẹ̀ ẹja tó palẹ̀ sáàmù náà wà mí ta kaluko tó sẹ́ palẹ̀ mẹkáníìkì inú wa bíríkìlà inú wa kápẹ́ntà inú wa afa inú wa ustaz sheikh imam. wọ́n gbé àmọ́nà fún wa pé ẹ máa bá àwọn sọ̀rọ̀ ọlọ́run a sì ń dá wákà kọlọmọsẹ ṣàánú gbogbo wa àmọ́nà ìyàwó ọlọ́kọ ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣọ́kọ yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe nǹkan kan gbọ́dọ̀ ṣọ́kọ ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe àmọ́nà ni lọ́rùn ẹ̀. ìyàwó ẹ àmánà ni ọgbọ́dọ̀ fìyà jẹ ọgbọ́dọ̀ fi fi pa ọwọ́ máa ṣe sùúrù lérí wàhálà rẹ̀ náà ni tẹ́ fi pín yà àmánà ni àwọn ọmọ yẹn àmánà ni wọn ìwọ́kọ́ ni wọn ọlọ́run ló ni wọn ó kó wọn sọ́dọ̀ rẹ̀ ni bọ́ọ̀ bá ṣe ń tọ́jú wọn lọ́lọ́wọ́ máa fẹ́ràn rẹ̀ kátó wá pé níbi iṣẹ́ kádàmú tọrọ ọlọ́run kọ́lọ́mù ká máa rántí asurat anabi ni àwọn míì bẹ́ẹ̀ nu wọn thumma sallallahu alayhi wa sallam ẹni sallallahu alayhi wa sallam jama àti wọ́n ti dákọ̀ anabi ẹni sallallahu alayhi wa sallam naam anabi ni thumma sallallahu alayhi wa sallam nínú wọn kamarri rih àwọn kọjá lérí asurat bí ìgbà tí atẹ́gùn bá kọjá atẹ́gùn ò tó ìtì mọ́ kí ló dé slow díẹ̀ wọ́n nítorí pé àwọn ẹni àkọ́kọ́ yẹn ìkíláàsì wọn sincerity wọn ìmánì wọn ìwárí wọn okùn ẹbí wọn àmánà wọn irun wọn ààwẹ̀ wọn ìfẹ́ríkànlẹ̀ wọn náfìlà wọn dùhà wọn ìdẹ́bípọ̀ ṣe dáadáa sí mùsùlùmí ṣe dáadáa sí kìrìsìtẹ́nì ó yóò ṣe dáadáa sí olóòṣà yóò ṣe dáadáa sí ẹranko wọ́n ní tiwọn ga ju tàwọn ẹlẹ́ẹ̀kejì lọ ló jẹ́ kí àwọn ó rìn gẹ́gẹ́ bí atẹ́gùn àwọn eléyìí náà ẹni rẹ náà làwọn náà àbí tọ àdàmì thumma kamari at-tayri wọ́n ní àwọn míì táwọn wá lẹ́yìn àwọn yẹn àwọn orin gígbà tí ẹyẹ bá ń fò fífò ẹyẹ ò tó atẹ́gùn wa shaddi rijal anábìíní àwọn míì àwọn orin bí ìgbà tí èèyàn bá ń jog kéèyàn ọmọ àwọn tó máa ń ṣe exercise yẹn exercise mi ọ̀sẹ̀ máa ń rìn ní títì yẹn ẹ̀ẹ́dì pé kò ní sáré púpọ̀ kò sì ní ṣe kò sì ní slow púpọ̀ báwọn kan ó ṣe rìn nu ṣáàdì rìjáde àwọn náà kú oríire wọ́n padà débi tí wọ́n ṣe kíni tí wọ́n lọ wọ́tẹ́jìrì bí àmàlù anábì ní ẹjẹ́ oyè yín iṣẹ́ rere wọn àti ìjọsìn wọn òun ní mú fún wọn o sallallahu alayhi wa sallam iṣẹ́ rere wọn àti ìjọsìn wọn ní ṣe kíni òun ló mú fún wọn ìtumọ̀ ẹni pé ẹni tó bá gun plane plane ọmọ ayára ẹni bá gun ẹ tírẹ́nì tírẹ́nì máa yára ẹni bá gun mọ́tò mọ́tò máa yára ẹni bá gun ọ̀kadà kẹ̀kẹ́ ànábì ní iṣẹ́ rẹ̀ wọn òun ní mú fún wọn òun ní ẹni tí iṣẹ́ rẹ̀ bá da bó bá ṣe da sí ní ó ṣe fast sí nítorí pé ẹni tó lọ bí ètí mọ́ àlè fi wẹ́ ẹni tó lọ bí atẹ́gùn ẹni tó lọ bí atẹ́gùn àlè fi wẹ́ ẹni tó lọ bí ẹyẹ jahannam sì ń horun nísàlẹ̀ jahannam jahannam iná jahannam wa nabiyyukum qa'imun ala sirati yaqul anabi yìí rasul sọ̀sánlá ní sọ̀rọ̀ yìí ó ní anabi yìí èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí yìí dùn ó ní tí má fẹ́ gun tèmi yìí dùn ó ní etí asurọ́t tí má fẹ́ gbẹ́sẹ̀ lébẹ̀ báyìí yìí tí mà ń ni pé rọ́bì sẹ́lẹ̀mù sẹ́lẹ̀mù ọlọ́run ṣàánú mi o. Rabbi sallim sallim salama mi o ẹgbẹ́ tó ní ọlọ́run salama wa ọlọ́run là wà ní jẹ́bẹ̀ sallim sallim ọlọ́run mọ́sá ìsọ̀rọ̀ mi rọrùn ọlọ́run hatta ta'jiza amalul ibadi wọ́n ní tí àwọn iṣẹ́ àwọn ẹrú ọlọ́run ọba kan iṣẹ́ tí wọ́n kò tó nǹkan ń ṣe kèfèrí àmọ́ àlùsùn náà tí ó sùn látàárọ̀ dalẹ́ ni no kìyàmù lẹ́yìn bí wọ́n bá ń daṣọ tọ́lọ́wọ́n ọba kìí ṣe kèfèrí o àmọ́ kò ní yọwọ́ lápò alùsùn náà tọ́jú pé bẹ́ẹ̀ bí bá ń ṣe nǹkan bí ó ṣe máa wọ́n rán ni àmọ́ kìí ṣe kèfèrí nkírun rẹ̀ ń pé nísìnyí gba Ramadan ó sì lọ Maka àbáwọn ọṣẹ náfìlà tọyẹ kọ́kà kẹsìn kọ́dà yọ alùsùn náà tàbí náà náà máa pè rẹ̀ yóò sì fi lélẹ̀ lóṣù mẹ́jọ tí ò ní wálé níbo lọ́lọ́ alóhùn bẹ́ẹ̀ ń Dubai níbo lọ́lọ́ alóhùn lọ jáde. nítorí pé kò yẹ yí pé ìwà ń lé pẹ̀lú ìyàwó àti anábì níta bá fi òkèlè sí ẹnu ìyàwó yín kí ni anábì lẹ́gbà ẹ gbà yà kí ló lẹ́gbà kí ló ń pè ládàá ìbáàdà níjẹ́ ládàá nítorí bá ti ṣe tó bá ti gba ládàá lérè kí ló ń pè ìbáàdà ànábì ní tíyẹn bá wo ìyàwó ẹnu lé báyìí tíyàwó rẹ̀ náà sì wọ̀ tẹ́yìn méjèèjì tẹ́ wá bú ẹ̀rín tó wá ní kí ni pọ́ lọ́rìn ó ní mo ṣe wọ̀ yìí inú mi ṣe ń dùn wàláhì inú tèmi náà ṣe ń dùn bí èmi náà ṣe ń wọ̀ yìí ànábì ni nazara allahu ilayhima nazara rahma ọlọ́run bó sì síjú àánú wọn méjèèjì nulẹ̀ hada wa din pọtẹ́yìn <laughs> ọba dídí láǹfààní àti jòkó kẹ́kẹ́ kọ́ ẹ̀sìn àṣetáni ọmọ fi ṣeré ni bí ṣe ń ṣe kan lọ́kọ́ máa bọ́ bí ṣe ń ṣe kan lọ́kọ́ máa bọ́ wọ́n tó bá di jọ́ọ̀lù kìyàmà ata yẹji arọ́jùlù fàlà yẹsùtẹ̀tì ọ̀sẹ̀rù ìlà záfà ah, ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ o wọ́n ní wọ́lọ́ọ̀hìn wọ́n láwọn míì àwọn ò ní láǹfààní àti rìn bí ìgbà téèyàn bá ń jọ́ọ̀gì bóòlù àwọn máa ṣe wọ́n máa wọ́ wọ́n máa wọ́ bí ìgbà tí wọ́n bá kànyàn lẹ́sẹ̀ẹ́ àbí tẹ̀yìn lásìdẹ́ǹtì tí wọ́n ń wọ́ rìn wọ́n mọ̀ wọ́ àmọ́ àwọn náà nínú àánú ọlọ́run nínú àánú ọlọ́run iná lè ra wọ́n ládìẹ o àmọ́ wọ́n padà sí kínní padà kú mbẹ́. Ànábì ní fi hafata sirat lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì sirat tàwí kàlàlíbù mu'allaqa àwọn ọlọ́run ọba aṣọ olóòótọ́ asoma ẹgbẹgbẹ sọrọtì kí náà ń pè ní olóòótọ́ àwa tí àbá máa ń pọnmi nínú kànga níjọ ẹ rí i pé tí igba kànga bá sọnù ó ní kinní kan náà tá a sokùn mọ́ bíi kànga tá a sokùn mọ́ bíi igba kànga ẹnu rẹ̀ sí gálagàlà báyìí òun láàjù sínú kànga yóò wá lọ lè mú igba kànga tí ọbọ̀ lẹ̀ wá òun náà ń pè ní kàlálì sẹ́ni ìjọba kọ́ pàdé hadithi yìí ní ìmọ̀túmọ̀ yìí wọ́n wá lóní dictionary wọ́n sọ júwe júwe júwe júwe mu ni ah ọlọ́mọdá fún kalalibu ṣé baba akéwù débẹ̀ àwọn afọ ni àbúrò lásọ àbánitọ́ ọlọ́ni kalalibu ọwọ́ mbẹ́ kalalibu wa tuma rẹ̀ mọ́ wa ń padà wá rí inú àǹfààní íńtánẹ́ẹ̀tì jàmá mùsùlùmí tó fi jẹ́ pé oríire wà ń bẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣe rere wọ́n sì padà gbé píkítọ̀ rẹ̀ wá táwọn afẹ́sìn ní tẹ́ ẹ̀ bá máa ti ń jẹ́ kàlálíbò kàlálíbò ni. nítorí kò pọ́sibú kí ara tẹ́ra ẹ̀sìn kan ká máa ya fọ́tò bẹ́ẹ̀ a máa ya fọ́tò gbogbo tí wọ́n ti ń sọ mẹ́. àwa ni wọ́n ṣe íńtánẹ́ẹ̀tì fún àwa àwa mùsùlùmí a máa ń ṣìlò kàlálíbò yìí irin tí máa ń kọyàn la téèyàn bá kọjá ń bẹ ni anabi ni wọn tó sí etí sọrọt kalalibu mu'allaka ma'amura kalalibu yìí bí irin ni irin ni àwọ ọlọ́run ọba ti wá bá a sọ̀rọ̀ kí ni a ní kọ́ máa ṣe ta'khudhu min man umirat bihi famahadusun najin ipe gbogbo àwọn nǹkan àwọn nǹkan kọjá ní eré sọ̀rọ̀tì yẹn wọ́n máa kọjá wọ́n máa lọ́ra kọjá wọ́n máa ra àwa pàṣẹ fún irin yìí pé kọ́ mọ gún wọn lọ́tún kọ́ mọ gún wọn lọ́sì ká má bàa tètè kọjá látara wa bútọ́ wà nínú iṣẹ́ wọn wọn ò sì ṣẹbọ wọn ò ṣẹlẹ́bọ. fama khadushin anabi ni najin ẹni tí adékiri ẹni ọmọ gun lọ́tún gun lọ́sì náà yóò máa bu awọ ara rẹ̀ yóò máa fà á yóò máa dèjè eléyìí tá a wí náà najin òun náà padà là ń bẹ̀ o àmọ́ ìyà tí ó jẹ́ kó tó lánàá anabi ni wa makidiusun fi makidiusun ni eri tiẹ burú jà òun náà ni ẹni tọ́jẹ́ pé òun ò rè bọ́ láti rí sùrọ́ọ̀tì yìí yóò máa wá lọ́dọ̀ yóò máa lọ́nu jahannam wọ́n ní bí ń ṣe ń lọ seventy seventy years ni ó lò lérí christian lọ kó tó balẹ̀ makduz ẹ makduz adisi ó wà nínú ah, ọ̀dọ̀. Uh, Eh, imam muslim kálọ̀ lè wo àdìsí one hundred and ninety five ogun ilẹ̀ ní takunlé ẹ lọ lè wo english ẹ̀ ti wà mẹ́ ṣe mọ̀ pé bí yẹn bá rántí gbogbo àwọn ìṣesí báyìí èèyàn níjòkó lè kọ́kàn máa rẹ́rìn sáá kọ́kàn máa rojọ́ sáá kó torí pé aṣọ tó fẹ́ wọ̀ lọ bí ìyàwó kò ríra kó sì banújẹ́ mọ́júmọ́. al-akhirah ọlọ́run ọba wa ń sọ̀rọ̀ ọlọ́run ní thumma nunajji alladhina taqaw àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run á là wọ́n á là níbi aburú sirat á là wọ́n níbi ìyà wọnàdàrú zọ́ọ̀lìmí nàfíhà jìtìyà àwọn alábòsí àwọn alábòsí àwọn alábòsí mùsùlùmù ni wọn ò lè máa ṣàbòsí ìwọ ló dáa jù nú ẹbí ìwọ ló dáa jù ládùúgbò ìwọ ló dáa jù sí níbọ rẹ àwọn ọmọ àwọn ọmọ wa tí wọn ṣe káàmù omi tí wọn lò yẹn pọ̀ gan níbọ wa ń bí Eh, eh, wọ́n bẹ̀rẹ̀ sí omi bẹ̀rẹ̀ sí yọ sínú ọgbà rẹ̀ wọ́n ní wọ́n complain fọkànnú àwọn security security wa bá mi mo wá pe nọ́mbà bíríkìlà ọ̀yà máa bọ̀ ń sìn kò sì máa mú sámántì bọ̀ kò sì máa mú ọ̀bẹ rẹ̀ lébọ̀ nísìnyí náà ló ti sẹ́yìn they are not Muslims but they are our neighbor. ìnira kankan ò gbọdọ̀ tọ̀dọ̀ wa sọ́dọ̀ wọ́n bá ń ṣe dáadáa sí wa a máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ṣe dáadáa sí wọn a máa ṣe dáadáa sí wọn this is Islam. ọlọ́run ní òun ọ̀la àwọn èèyàn bẹ̀ àwọn olóòlò ọlọ́run ọ̀la alladhina taqaw àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àárẹ̀ àyà yìí ní suratu Maryam àyà seventy two àyà seventy two ajẹ́pẹ̀yìn tá a máa béèrè lọ́wọ́ ọlọ́run àkọ́kọ́ àdúrà tá a máa ṣe òun náà ní kọ́lọ́n fìwá sínú àwọn kíni àwọn olùbẹ̀rù ọlọ́run. àwọn àlùfáà wa wọ́n ní wọ́n mọ̀ ní háàdà àni sirati mustaqim fi dúníyà wọ́n ní gbogbo èèyàn tó bá ti kú lójú ọ̀nà tọ́tọ́ nílé ayé ń bí waqtar raha ní ìgbà tí ọlọ́run ọba darí ìkẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ àsìkò tá a máa ń kó lójú ọ̀nà ọlọ́run ẹ̀ mọ́ àsìkò tá a wá bá tutù ni àsìkò tí n táwọn fẹ́ bá ti ṣe kíni tọ́ba ti tẹ̀ wá lọ́wọ́ àsìkò tọ́lọ́run bá ti fi wá lọ́kàn balẹ̀ níwọ́n náà wọ́n máa wá rò pé ah at least a ti tún improve nínú ayé ọlọ́run ti kẹwàá ayé lókùn tọ́ yẹ ká máa jẹ ọmọ wa jìyà ọlọ́run jayé ìyá àdàtì bàbá rẹ ò ní gbádùn rẹ mọ́ ò ní lọ lókè mọ́ ẹgbẹ́ tó pé à ah, bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ ni wọ́n tún dáyàn padà sẹ́yìn o àṣetáni ló kó ba kò fẹ́ kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó fojú kan ó sì ti mọ̀ pé tí wọ́n ti máa ti ń ṣe ìyá àti bàbá rẹ̀ yóò padà burú fún ni ìlú tó ń gbé kò ń bẹ̀ kò nu mọ́tò mọ́lù ẹ̀tọ́ wọ̀ ayé ò sí mi sẹ́yìn ṣé o sáyé ní bus stop tó dúró tá lọ́mọ tó jókòó tì ní mọ́tò tá lọ́mọ lọ́wọ́ ẹ̀ ẹlòmíràn rajà lọ́wọ́ àlìjànú fẹ́ǹsì ni màkọ́ ma lọ́wọ́ àlìjànú àlìjànú tajà jẹ́jẹ́ ó ní òkú ọjà kalẹ̀ ó sì rajà ó ma lọ rẹ̀ ìkankan ò sì ní sọ nígbà bá ti kàṣkàrù bẹ́ẹ̀ má jẹ́ abá èrò rí jẹun kúlá yusibana illa ma kataballahu lana ìkankan ò ní ṣe wà àfihàn tọ́lọ́n bá ti kọ́ wọ́n lásìkò tí nǹkan tó bá dẹ̀ àsìkò yẹn ká sá di ọlọ́wọ́n bá wa àsìkò yẹn lè máa ń kó lójú ọ̀nà sọ̀rọ̀tì falan yasmuda ala tariqatil mazallati waqta shidda wọ́n ní lásìkò tí nǹkan bá le àyè sábà ṣe sùúrù fọlọ́hún làáfi máa ń kó lójú ọ̀nà sirata mustaqim a sì máa ń sọ fún wa yìí pé ilé ayé yìí wọ́n ti prógámù ẹ̀ bí wọ́n ṣe prógámù ẹ̀ fóònù rẹ̀ o lè lóòdù káàdì MTN sínú kínní sínú fóònù àwọn Glo kò ní wọlé ni ọ lè rọ ọ́ìlì sínú ibi wọ́n ní kó fi epo petros kò ní ṣiṣẹ́ ni bọ́ bá ti bà pé ayé tí wọ́n fẹ́ lò ó fẹ́ yọjú ẹkún kó ń bẹ̀ ó fẹ́ yọjú ìbànújẹ́ kó ń bẹ̀ ó fẹ́ yọjú ìṣòro kó ń bẹ̀ ó kù láyé ó kù láyé sẹ́mi tí n bá ń sọ̀rọ̀ yìí sẹ́mi èmi ọmọ rẹ́rìn ìmọ̀ rẹ́rìn sẹ́mi náà máa sunkún èmi náà máa sunkún rasulu sallallahu alayhi wa sallam ṣé ọmọ rẹ rìn wọn tàn lẹ́bàá rẹ nígbà mi báyìí gbogbo èrìjì rẹ làwọn ọmọ rí ta nígbà mi dẹ̀ ní anabi sì jòkó lẹ̀ báyìí omi ó sì máa kán àwọn sábà ní òun sunkún ni anabi lè yàn ní mi sallallahu alayhi wa sallam anabi ní ebe yàn ní mi ọlọ́run lakọ́dé khalaqnal insana ọlọ́run la dọ́mi èèyàn sínú wàhálà bí o ti dà fún ọ wàhálà lọ́mọ ṣe bọ́ bá dà fún ọ tún wàhálà lọ́mọ ṣe kiri wàhálà lọ́mọ ṣe ẹnìkan ṣe wàhálà tó lówó nu wáyé solo olówó mélòó lọ́la yà á lẹ́kọ̀ wàhálà ní ṣẹ́gà kò sí mi kò sí mi jama kò lè sí mi. anabi ni sanyẹ àwọn sallam àwọn alifa wa ni ìdáwọn gbọ́ inú àdìsí òun náà ní pílásìkò dẹ̀ra ká má kú olójú ọ̀nà sọ̀rọ̀t ká má bàa já lókè sọ̀rọ̀ lásìkò tí ọlọ́run bá dé tọ́lọ́run bá mi ọ́ pẹ̀lú gbogbo nǹkan dúró kó o sì ní èrò dáadáa sọ́lọ́run ipe ó lè jẹ́ ìbànújẹ́ lọ́dọ̀ mi kọjá pé lọ́dọ̀ ọlọ́run ọba oore kan ló ṣe kí ni lọ́wọ́ alábẹ́rẹ́ wọn ọkọ̀ de fita kọ̀dà wọ̀ sí lọ́tà o àdébìnrin tó bá jábọ́ lásìkò dẹ̀ra àbọ̀ jábọ́ lásìkò àdánwò fọkọ̀ de fita kọ̀dà wọ̀ sí o wọ̀yẹ̀lẹ̀ amalu sọ́ọ̀lẹ̀ ó ti rí bọ́ọ̀lì rí asọ̀ràtì ó ti ṣe kíni ó ti rí bọ́ọ̀lì rí asọ̀ràtì. ọlọ́ni ìtàbítú lọ́hùn lẹ́dínà àmánú ọlọ́run láwọn tó bá ní imán tó jiná á fi ẹsẹ̀ wọn á fi ẹrin lẹ̀ bìlìkàwùlì thábìtì fìlẹ̀ ayé àti dúníà ilé ayé yìí náà láti fi ẹsẹ̀ wọn rinlẹ̀ wọ́n filẹ̀ áàkìrà tó bá di áàkìrà náà á fẹsẹ̀ rẹ̀ wọn rinlẹ̀ wọn ò ní jábọ́ lé asọ̀ràtì àwọn wo lọ́lọ́ sọ àmánu àwọn tó ní ìmánì sọ́lọ́ wọn bá wọ kọlọ́mọ bá ìmánì wà jẹ́ o ọlọ́gbàrá ọlọ́run nínú nǹkan táwọn àlùfáà ní ìmánì ṣokùnfà téèyàn fi máa sáré kọjá lókè asọ́rat òun náà ni atáwọ́bátú ìlàlá kéèyàn ò túbá lọ́dọ̀ ọlọ́run kéèyàn ò ṣe kíni kéèyàn ò túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa kí ni wọ́n pè ní túbá òun náà ni repentance òun náà ni repentance kéèyàn ó bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pé kọ́ ọlọ́run ọba kó bòun ní repentance lérí gbogbo ètò òun ti ń ṣe kọjá tẹ́mi ọba ti bọ́ èèyàn lọ́kì o tẹ́mi ọba ti bọ́ èèyàn lọ́kì gan nítorí pé táwọ́bà yẹn ọlọ́run nídìí ẹ̀ kọ́jẹ́ jẹ́ ẹ̀ with sincerity èyí tó ṣe láàrin wa àtọ́lọ́run ọba ìjókòó tá a ṣe lectures tá a ṣe mo ti gbọ́ pé wọ́n nìkan bá yọ̀ ọ̀dà mo sì ní ṣe mọ́ ìwọ ọlọ́run ọba tó ti promise ọlọ́run pò ṣe má tó sì mọ̀ pé ó dẹ́mi rẹ̀ ọlọ́run sì pa gbogbo ètò ti ṣe ọlọ́run sì parẹ́ fún ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ọba bákà ló bá bẹ̀rẹ̀ sí sunkún ló bẹ̀rẹ̀ sí sunkún ló ń sunkún wọn ní ya abdallah maza ibukik ìwé ẹrú ọlọ́run ọba kí ni pọ́ọ́lẹ́kùn ó ní akabaranallahu bisurat ó ní ọlọ́run ọba ọ sọ fún wa yí pé afárá àṣàrà ti wà ó ní ọ sọ yẹn fún wa ó ní walam yukhbirna bi annana nanju àmọ́ kò sọ fún wa pé wọ́n là wá ń bẹ̀ ẹ gbọ́ àrùn yẹn yé ó ní tí ń bọ̀ wọn lẹ́rù ni pé ọlọ́run sọ̀kan kò sọ̀kan ẹ ní ọ̀jẹ́ kẹ́mi wọn balẹ̀ ọ̀sọ̀kan àmọ́ kò sọ̀kan yòókù ọ sọ pé àárín lérí assurance àmọ́ sọ fún wa yí pé ọlọ́run ó là wá mi pé ọlọ́run ó là èmi àbáyọ sọ bẹ́ẹ̀ bàbá ni wọ́n dákọ̀ mí bẹ̀ pé wọ́n èmi wà náà tí wọ́n la kọ̀sọ́ làwọn tí wọ́n ń pé kí sunkún làwọn náà bá bú ẹkún. nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ibi láti continue inshallah ta'ala nígbà míì lẹ́yìn àsọ̀rọ̀ àti yẹn kí ló kù ó kù kí ànábì ó sì pé nínú àwọn tó já sínú náà ànábì ó sì pé tí wọ́n mú jáde mbẹ́ àwọn màláíkà ó sì pé àwọn ànábì ọlọ́mọ ó sì pé àwọn alákìdá ó sì àwọn alákìdá alul iman mu'minun wọ́n sì pé. ọ̀kan náà wà lọ́fà ńjọ kan ó sì bu ẹkún ó ní yálà ní iman ó ní ẹ̀yin iman ó ní látàǹsáwó ní fi ṣàfà àtùkù ó ní adákun o àyínmá ẹsẹ̀ mi lè yẹ ẹ má gbàgbé mi o ẹ̀yin ọ̀rẹ́ tàjọ ní tàjọ ń ṣe yín mọ́ nìyí ẹ má gbàgbé mi o tí wọ́n bá ní ẹ̀sìn pẹ̀lú rántí mi o àyínmá alẹ́ lẹ́sẹ̀ ò ní yẹ kẹsẹ̀ ò lé kí ni ò yẹ. subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh afi àsìkò yìí afi ṣe du'a inshallah owó opó tí a ń gbà opó tí a fẹ́ gbalé fún ilé náà ti wà báyìí kọ́dà kọ́kọ́rọ́ rẹ̀ ti ń bẹ́ ń tòsí ọwọ́ kó owó inshallah ta'ala àti rí dájú ọmọ ìyá kan náà ti tún promise kọ́ lọ́wọ́ sẹ́yìn sànú wa nítorí bá fọ́ kálukú lágbára kọjá pé halkọ yìí a fi ṣe ìparí fisabila ta fẹ́ gbà fún opó náà àbátabájọ́ obìnrin àbátabájọ́ ọkùnrin kí a gbìyànjú nítorí bá fún wa lágbára ọyẹ kada kátó gbalẹ̀ ọ̀la náà lágbàlẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́ ẹnu àdúrà nìkan ni pé kọ́lọ̀ ń kó fèmí sínú àwọn tí ó nípa ń bẹ́ẹ̀.